bedroom yàrá bed ibùsùn pillow ìrọ̀rí duvet aṣọ ìbora chair àga table tábìlì lamp àtùpà watch aago mouth or rug ẹní broom ìgbálẹ̀, cloth, aṣọ, wardrobe, ilé aṣọ. Thank you.